أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول مذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول مذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقف عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يدم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ظنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ظنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فيقول الإمام أبو زيد <clears throat> القيرواني رحمه الله تعالى في كتابه متن الرسالة وقلة الماء مع إحكام الغسل سنة والصرف منه غلو وبدعة <clears throat> وقد توضى رسول الله صلى الله عليه وسلم بمد وهو وزن رطل وثلث وتطهر بصاع وهو أربعة أمداد بمده عليه الصلاة والسلام وطهارة البقعة للصلاة واجبة وكذلك طهارة الثوب فقيل إن ذلك فيهما واجب وجوب الفرائض وقيل وجوب السنن المؤكده وينهى عن الصلاة في معاتل الإبل ومحجة الطريق وظهر بيت الله الحرام والحمام حيث لا يوقن منه لطهارة والمزبلة والمجزرة ومقبرة المشركين وكنائسهم وأقل ما يصلى فيه الرجل من اللباس وأقل ما يصلي فيه الرجل من اللباس ثوب فاتر من درع أو رداء والدرع القميص ويكره أن يصلى بثوب ليس على أكتافه ويكره أن يصلي بثوب ليس على أكتافه منه شيء فإن فعل لم يعبه وأقل ما يجزئ المرأة من اللباس في الصلاة الدرع الحصيف السابق الذي يستر ظهور قدميها وخم... الذي يستر ظهور قدميها وخمار تتقنع به وتباشر بكفيها الأرض في السجود مثل الرجل قال رحمه الله تعالى وقلة الماء مع إحكام الغسل سنة والصرف منه غلو وبيع بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا سليم وعلى آله وأصحابه ومن والاهم إلى يوم الدين أما بعد درس متن الرسالة تي الإمام ابن أبي ذر القيرواني رحمه الله تي أتي برسيني أبي تاجي برسيني تاجي تاجي برسيني كودا أتي نواري إن شاء الله تعالى يوم على بي أسين شتله so that time no change time time so you change that time so late to down to so wọn kọ́ lù wá lórí láà so time will change inshallah ta'ala tàbá ṣe ti ọ̀sẹ̀ yìí tán òun pé lẹ́yìn tí wọ́n èdè tá ṣe lẹ́yìn ilé àti tẹ́lẹ̀ dìpé ebi nílẹ̀ ta'ala náà máa jẹ́ lẹ́yìn magrib àti láàrin magrib sí ìṣá àti kí wọ́n magrib tán láàrin magrib sí ìṣá inshallah ta'ala so sófin ọmọ jẹ́ ìṣá ìmọ̀ wọn náà ṣe wọn lóbi ọ̀nà kọ́lọ́n kó ṣe wọn fún wa kọ́lọ́n má jẹ́ káyọ̀dà dé mọ́ kọ́lọ́n má jẹ́ ara rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ fún akófí alárabalẹ̀ kó fi ṣe sọ̀rọ̀ àti olú mùsùlùmí. ìgbọ́n tá sáà ń tẹnumọ́jú wọn ní ìgbọ́n tí a bá ti kọ́ ti di àmánà sí àlọ́run ẹni tí ọkọ̀ àlẹ́kọ̀ọ́ àbí tó sàlàyé ẹ̀kọ́ wọ́n ti bọ́ tiẹ̀ lẹ́nu so àwọn tí wọ́n gbọ́ àwọn tí wọ́n àtẹ́ǹdẹ̀ẹ́. ti bẹ̀rẹ̀ mọ́nà sí wọn lọ́rùn pé tọ́ kí wọ́n lò ó lórí jẹ́ pé ẹni tó sọ náà àmọ́ náà ní sọ́wọ́n náà kókó náà lò tó kọ́ tó sì kọ́ yàn àti tó sọ bẹ́ẹ̀ náà nàmánà fún ọdún tó bá ń lo ọdún tó bá ń fọ́lò ayé pé ìdánilẹ́kọ̀ọ́ àwọn onímọ̀ àbí tó ń wá sí àlàkọ́tù wọn àmọ́ náà ni ìmọ̀láyè má máa ìmọ̀ akọ́mọ̀láyè má lò kò sáǹfààní bẹ́ẹ̀ ìpanu gan fẹ́ni tó bá ń ṣe bẹ́ẹ̀ kọ́nà kan ṣùgbọ́n bẹ́ẹ̀ kò sáǹfààní ibi tí màá máa lékún kí bẹ́ẹ̀ náà bá máa lékún kọ́nà kó jogún bẹ̀rẹ̀ fún wa ní kọ́kọ́ láwọn kan ìjà máa lékún o ń bẹ̀rù rẹ̀ náà àti ní imáni kó sì mọ̀ sẹ́lẹ̀kùn dáadáa fún wa. náà bẹ́ẹ̀ náà lílo rẹ̀ lílo tí wọ́n bá ti kọ́ nǹkan wọ́n ti pé nǹkan báyìí nìkan ìdájọ́ báyìí nì kí wọ́n máa lò náà kò yẹ kí kí wọ́n máa bẹ lásán àbí kó máa yú lásán lílo rẹ̀ náà so kọ́ àwọn kó sì lílo rẹ̀ náà fún wa wọn kó sàmánà fún wa kó sàmánà wa kó tó wa sọ́nà tó tọ́ àtọ́wà tó dúró akẹ́kọ̀ọ́ náà àti ọdún mùsùlùmí lórí ìdáyé so àti ọ̀kẹ́lẹ́tòlùmá aláti síwájú lórí àti àti pàdé òdòléyìn ọ̀kẹ́lẹ́tòlùmá ìmọ̀ àṣìkáàmì yìí tí a fà sọ òdòléyìn àti àti sọ̀rọ̀ lórí ẹ̀ àti àti sáré rẹ̀ kọjá àti sọ̀rọ̀ lórí tọ́wá lórí ẹ̀ náà. توضأ رسول الله صلى الله عليه وسلم بمد وهو وزن رجل وثلث àti gbogbo eléyìí àti sọ àti kàṣíwájú sọmọsí sáré eléyìí sọ síwájú dẹ́rẹ́ láti sọ̀rọ̀ nípa ẹ̀ àti sẹ́rí tó tó wà ní sahih sahih náà Bukhari rahimahullah. so àdìs tó wà ní táwọn mi máa sọ táwọn mi sọ ní mọ́tà àti sọ òde náà síwájú náà. náà. so fásitì mi nìyẹn náà nìyẹn wọ́n tọ̀ fásitì eh, eléyìí ni ọ̀nà wàn tuntun ọ̀rọ̀ ni mòdó tuntun àkọlé tuntun tí a fẹ́ eh, mẹ́nu lílo lálẹ́ ìpínlẹ̀ náà lọ. so tọ́háratu afáwa alimam ibn abi zayd alqirawani rahimahullah wọ́n sọ pé tọ́háratu bọ́kàtì ṣe sọ̀rọ̀ ìyẹn ni pé fásitì yìí ní táwọn fẹ́ sọ́ńdẹ̀ ni pé àyè tí wọn ti fẹ́ kírun ló gba àyè tí wọn tó bá fẹ́ kírun bá kírun. ọjọ́ tí wọ́n máa ní o kálukú fẹ́ dáhùn kí ni o èèyàn ibi tí wọ́n ti kí wọn ọ̀ràn yẹn ni ibi tí wọ́n ti yẹn ni ọ̀tọ̀ ọ̀hárà tó lùdọ́kọ̀ ọtí fi sọ̀láàtì èèyàn tí wọ́n fẹ́ kí ìrìn ẹjọ́ ọ̀ràn yẹn ni àbájá ni. yẹn ẹ ẹ lọ́fẹ́ kí ẹni tí ń dànù kí ń fún ẹnu lẹ́nu gẹ́gẹ́ bí obìnrin tí ẹ pèkè sí dandan kí wọ́n wá kí jama ní mọ́sításì àbí ẹni tó jẹ́ bí àbí obìnrin tí ọba jẹ́pẹ́ ọ̀nà ẹ̀sìkìsì kan nínú sẹ̀ríà tí òjò kò lè wá kí jama mọ́sításì lóbi tó ń kálukú wa ti fẹ́ kí òun káyè yẹn ọmọ ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ni náà. wọ́n kàn وكذلك طهارة الثوب طهارة الثوب بقنا عشرة عربك يوم شيطان فوق يوم ددنكما ددنكما aṣọ tí wọn tẹ ọkùnrin náà fi kírun ní o tóbi náà fi kírun ní o dandan ni kí aṣọ èèyàn ọmọ náà. etí etí ń jẹ́ ọ̀ràn èèyàn alwajib àbí etí ń jẹ́ alwajib nínú sharia nínú ìmọ̀ usul fiqh òun náà ni ma talaba shari'u. فعله طلبا جازما ما طلب الشارع فعله طلبا جازما انت الشارع هنا الله سبحانه وتعالى àti ànábì sallallahu alayhi wa sallam tí wọn bá ní ká ṣe tí wọn fẹ́ ká ṣe talaban jaziman ìfẹ́ ká ṣe ohun tí wọn fẹ́ ká ṣe ohun talaban jaziman ní fífẹ́ ti ọ̀ràn yẹn ni o tí èèyàn ní choice pípé kò sí choice náà pé ọba òyìn àdéhùn ó ṣe tọ́bọ̀ òyìn àdéhùn ó ṣe rárá àbí kékeré ó ṣe ọ̀dà kí wọ́n má ṣe lọ́ni rárá. máa tọ́lába ṣẹ́ẹ̀rì ọ̀fẹ́ ìlàhó tọ́lába ń jàzùmọ̀ ẹni tí wọ́n ń pè ní ọ̀ràn yẹn ìyẹn ni pé àyè ìtumọ̀ tẹ́lẹ̀tọ́ tí agbẹ́rin àbí tí afáyíwá afáyíwá afáwáyé rí fún wa níbi fásitì yìí ń bí mo níbi akọ́lé yìí ni pé tọ̀hárà tó gbọ́ káńtì wà jìbà ṣeré àṣẹ lọ́rìn àfún wa ṣe dandan fún wa gbogbo àyíká bá fẹ́ kírun kọjá ìtọ́ mọ́ àní chess àní chess pé á ah, bóyá àlè kírun bí tọ́ mọ́ àbá àlè kírun bí tọ́ mọ́ rárá àti bóyá kákírun bí tọ́ mọ́ lọ́jọ́ ká má kírun bí tọ́ mọ́ lọ rárá kò rí bẹ́ẹ̀ wájibà ọ̀ràn yẹn bẹ́ẹ̀ ni aṣọ tó ń kálukú ọ̀dà tẹ̀lé kírun kọjá aṣọ tó ń mọ́ aṣọ tó ń mọ́ lè má jẹ́ aṣọ tuntun ó lè má jẹ́ aṣọ tí eh, ó lè má jẹ́ aṣọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rán ṣùgbọ́n kọ́ yẹ pé aṣọ tí wọ́n bá sáwọ́ tí wọ́n bá fi kírun kọjá aṣọ tó ń mọ́ wọn rán ìyẹn ni tí ń jẹ́ ọ̀nà yẹn láti sọ pé mọ́ tọ́lọ́bà ṣẹ́rì fẹ́lẹ́hù tọ́lọ́bà jẹ́ aziman فقيل الإمام ابن أبي ذر كراني مثل حكاية خلاف المذهب يعني كي وصا وصا فواني بي رمي كي يقول بين مذهب الإمام مالك رحمه الله طبعا شكرا على لوري فقيل كي أولي ما كان صاني مذهب كي يعني كي شيء ìjọ́ra èèyàn tí àyètá bá tẹ́ kírun àbí mímọ́ àyètá bá tẹ́ kírun jíjọ́ náà yẹn rẹ̀ bẹ́ẹ̀ náà ni aṣọ tó bá fẹ́ kírun mímọ́ rẹ̀ jíjọ́ náà yẹn mímọ́ aṣọ tó bá fẹ́ kírun. ṣé ojúbà fọ̀rọ̀ ẹ̀jì ni sí ọ̀rọ̀ yẹn ipe dandan ni pé àjọ̀dọ̀ ṣe nǹkan mi ṣé dandan ni àwọn yẹn pé dandan ni ọ̀rọ̀ yẹn pé àní kí ẹ̀sẹ̀ pé pé káwá ìtọ́mọ́ láti kírun àbí káwá ṣètọ́ mọ́ kátà ọ̀wọ́ tàbí kírun àbí kìí ṣe ní ti dandan ìjọ́nà yẹn yẹn ṣe dandan tí ń túmọ̀ sí pé ṣé kákírun láàyè tó mọ́ ló dáa ju kákírun láàyè tí ò mọ́ lọ ni ẹ̀gbẹ́ bí ọ̀kẹ́yìn ti ní tẹ̀sí díẹ̀ nù àbí ìkírun láàyè tó mọ́ àti ìkírun láàyè tí ò mọ́ déédéé lọ́jọ́ fún yàn so wọn ni faqir látara bẹ́ẹ̀ wọn sọ hikaya fún wa àwọn bí wọn sọ hikaya tó khilaf ní madhab khilaf al-dakhili so ipe alxilafu sagir lele yi wọn pe abẹ́ni alxilafu dàkìlì ẹni pé dàkìlì madhab so ìyàpẹ́nu bẹ́ni madhab àwọn kan sọ nu wọn pé n táwọn mímọ àwọn rí o ní madhab táwọn tó ṣíwájú rí ní madhab máa ní kọ́sìmọ̀ lọ ọ̀ràn yẹn tí wọ́n gbàdúrà ń bẹ̀ wọn ọ̀ràn yẹn ti dandan ni dandan ni ìyẹn ni pé n kírun ní ààyè tí. àyè tí ọ̀ma ọ̀ṣẹ̀ lọ́n tọ́ba máa máa ṣe bẹ́ẹ̀ ọ̀ṣẹ̀ lọ́n yóò sì dánú padà túmọ̀ rẹ̀ nù. torí pé ìjọ́ra yẹn rẹ̀ ìjọ́ra yẹn tó jẹ́ dandan náà. ọ̀rọ̀ kejì ní madab wọ́n ní àwọn sọ pé ìjọ́nà yẹn tọ́jọ́ náà yìí ìjọ́nà yẹn pé súnà tán kan pani ìyẹn ní kékeré sí ọ̀ràn yẹn tọ́jọ́ dandan ìjọ́nà yẹn tẹ́ nípa ìjọ́nà yẹn súnà tán kan pa kìí sí ọ̀ràn yẹn tọ́jọ́ kíni tọ́jọ́ dandan ìyẹn ní túmọ̀ sí pé tí wọn bá ṣe bẹ́ẹ̀ so irun yẹn tí wọn bá tó bá kírun níbi tí kò mọ́ ó ṣe lọ́wọ́ máa lọ́wọ́ máa fi súnà tọ́wọ́ jọ́mọ́ akádálẹ̀ ṣùgbọ́n ọ̀rẹ́ lálàáfíà túmọ̀ rẹ̀ ni ṣùgbọ́n ìrìn rẹ̀ ṣe kí ni ọlá àlàáfíà tó bá máa kírun lẹ́ọ̀ bẹ́ẹ̀ náà tó bá máa fi aṣọ tí kò má kírun kò má òun kété pé tọ́dọ̀ tí wọ́n mí tó lẹ́bìn aṣọ tó lẹ́bìn tẹ́gùn dẹ́ndẹ́ tó sì mọ̀ tó sì máa fi kírun lórí wípé ọ̀ràn èèyàn dandan ni ó ṣe lọ́rùn ìrìn òsì lálàáfíà yóò tún ìrìn yẹn kí yóò tún ìrìn kí yóò ọṣọ tó tó tó tí ò sẹ́gun bẹ́ẹ̀ yóò tún ìrìn kí ìrun yẹn ìrun yẹn ah, lásìkò ìrun yẹn ni ọdún ìrun yẹn ti kọjá ní yóò tún kí àwọn tí wọ́n sọ pé rárá àwọn tí àwọn lọ́rọ̀ ọ̀rọ̀ kejì tí wọ́n sọ pé ìjọ́nà yẹn ìjọ́nà yẹn ti súnà tọkànpá ni lọ́dọ̀ tí wọn ìrun rẹ̀ lálàáfíà nù ìrun rẹ̀ lálàáfíà oṣù dọ́ṣẹ́ lọ́run lọ́dọ̀ tí wọn náà torí pé ìyọ́n náà máa ṣe súnà mọ́ akádàkọ̀dà náà. ó tó wá kàn yẹn àwọn tó ṣe ṣáàfù tíra yìí wọ́n pọ̀ gan nínú àwọn onímọ̀ tó ṣíwájú rahmatullah jẹ́mi sọ àwọn pé ní ọ̀rọ̀ tí ìmáàmù sọ yìí ọ̀rọ̀ méjì ni ìmáàmù sọ níbẹ̀ rahmatullah ọ̀rọ̀ wípé èèyàn iná ni kí ààyè ìdájọ́ kírun kó mọ́ àtàṣe tábẹ́ kírun kó mọ́ kìí ṣe ọ̀rìn àtọkànpá ọ̀rìn àtọ́jọ́ ti súnà àkàdà súnà tí wọ́n kàn pa ni. so <coughs> nǹkan wọn látara bẹ́ẹ̀ wọ́n á ní pẹ̀tọ̀ ṣé èwo ló wá tẹ̀wọ̀n jù èwo ló tẹ̀wọ̀n ní ọ̀rọ̀ yìí èwo ló tẹ̀wọ̀n ní ọ̀rọ̀ yìí wọ́n ní tí alimadu qasim rahimahullah tó dá látọ̀dọ̀ ọmọ malik ni pé kí kí o kírun ní ààyè tí ó mọ́ sunan sunan kí o kírun láàyè tó mọ́ sunan. lórí bẹ́ẹ̀ ẹni tó bá kírun láàyè tó mọ́ aláyè tó dọ̀tí àtọ́jẹ́ tó lẹ́gbìn ó ń tàn ìrìn rẹ̀ lálàáfíà ló ṣe lọ́ọ̀ tó mọ̀ mọ̀ kírun bẹ́ẹ̀ ẹ̀ so ìdánilójú ọ̀rọ̀ mi kọ́ wà ní mọ́dẹ́b ẹni tí àwọn tí àwọn tí wọ́n sọ pé ìkírun ni àbí kéèyàn kírun láyè tó má dandan ni ìyẹn ni pé wọn yàn tọ́jú dandan ni ó ń tọ̀ kò ní ìrùn àmì yóò tún kí ni ìrùn yàn lálàáfíà yóò tún kí ó sì ṣẹlọ ó abáwò níbi ọ̀rọ̀ yìí lẹ́yìn sọ pé ọ̀rọ̀ méjì lọ́wọ́ àwọn kan sọ pé ọ̀rọ̀ méjì lọ́wọ́ ẹ̀ bá ṣe ẹgbẹ́ ti hàn sí wa àwọn kan sọ pé ọ̀rọ̀ mẹ́ta ni ọ̀rọ̀ mẹ́ta ni pé tábàwọ̀ pé ọ̀rọ̀ tí màmú sọ pé fàkìlà wájibun wujuba faraidi wọ́n sọ pé ọ̀rọ̀ èèyàn ní kí ọ̀rọ̀ ibi tí wọ́n ti fẹ́ kírun dandan ni kí ìyẹn ni pé ọ̀rọ̀ èèyàn ni kí ìbẹ̀yàn ọmọ bẹ́ẹ̀ national level tí wọ́n ní kó mọ́ tọ́jú ti dandan ó dẹ́ dandan wọn ní ọ̀rọ̀ méjì lọ́wọ́ àwọn bẹ́ẹ̀ ọ̀rọ̀ méjì ló wà bí ọ̀rọ̀ yìí àkọ́kọ́ rẹ̀ ni pé ìjẹ́ dandan tí ayé dandan fẹ́ fi mímọ àyè tí afẹ́ kírun ń bẹ àtọ́sífẹ́ fi kírun ìjẹ́ dandan rẹ̀ yẹn ni pé ọ̀rọ̀ àyàn tó jẹ́ tó jẹ́ dandan pé ká ṣe kí ìdè wọn kí àyè wọn láti mọ aṣọ tó fẹ́ kírun jẹ kọ́ láti mọ. ṣé ojú òbò rẹ̀ mọ́tíláàpù ni ìjẹ́ dandan yẹn ṣe èèyàn rántí. àbẹ́yàn rántí yóò máa jẹjẹrẹ fihàn kí wọn kírun láyè tó mọ́ ìyẹn ni pé ṣé wọn máa pé àyè yìí bẹ́ẹ̀ wọn máa pa kan ti lẹ́gbìn tẹ́lẹ̀ àyẹn ti jẹ àyẹn ti so ìyẹn wọn fẹ́ kírun ìyẹn wọn gbàgbé ìyẹn wọn gbàgbé ìyẹn fi wá kírun bẹ́ẹ̀ àbẹ́yàn ọ̀mà ìyẹn fi wá kírun bẹ́ẹ̀ so ṣerú àyè yẹn ṣerú bọ́sẹ̀ jẹ́ dandan yìí. ṣé ọjọ́ dandan nírú òṣè sí báwọn náà àbí jíjẹ́ dandan fọ́jọ́ dandan nígbà tí èèyàn bá rántí ni tí èèyàn sì ní agbára àti ṣe kí ni àti pàtóyọ̀bà yẹn àti máàyè yẹn àbí àti kírun ní àyè tí ọba má àti tó sì lágbá ti kírun ní pẹ̀lú aṣọ tó ṣe kí ni tó mọ́ so látara bí wọ́n ti yọ̀rọ̀ méjì bí ọ̀rọ̀ yìí ló jẹ́ pé àwọn mímọ́ mi sọ pé ọ̀rọ̀ mẹ́ta lọ́wọ́ àwọn bẹ́ẹ̀ ìyẹn ni pé jíjẹ́ dandan tí aṣọ táfi kírun kọ́ láti mọ́ bẹ́ẹ̀ ni àìdáfi kírun kọ́ láti mọ́ ṣé dandan tó yẹ pé arántí arántí ikọ̀ èèyàn máa bí ọmọ àbí àyẹ̀wò ti bẹ̀rẹ̀ àyẹ̀wò jẹ́gbìn àbí ọ̀jẹ̀gbìn ṣé dandan náà lọ jẹ́ fún wa tó fi jẹ́ pé tábàlọ̀ kírun ní ààyè báwọn tá a ti gbàgbé pé ààyè tí ẹ̀gbìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ṣé a ní ìrùn àbá mi rùn àbí ya ọmọ kọ́yẹ́dà pé tí a bá rántí iná náà máa jẹ́ fún wa pé ká kírun níbi tí ó jẹ́ àyè tí ó mọ́ ká sì fi ká sì fasọ hal ojú òbò yìí ṣé àbí wájú ṣé irú dọ́kà àti hal máa ينوى مع النسيان والذكر عفوا هل واجبة مع النسيان وعدم القدرة هل واجبة مع النسيان أو مع عدم النسيان هل هي واجبة مع النسيان أو مع عدم النسيان أنا méjì àwọn kan sọ pé èèyàn náà tí èèyàn náà tí ò dandan ní kí wọ́n sáájẹ́ pé àyè tí wọ́n ti kí ni ki won ibi tí tí tí tí aṣọ tí a bá fi kírun náà èèyàn ti pẹ́ gbìndẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti pẹ́ gbìndẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá dá ti kírun ẹni kírun sáà máa kírun aṣọ tó kírun aṣọ tí wọ́n ti kírun kọ́ láti má tó bá jẹ́ pé wọ́n bá gbàgbé yẹn àwọn aṣọ tó yẹ pé aṣọ tó lẹ́gbìn náà ti kírun èèyàn dànù padà nù èèyàn lálàáfíà nù yóò dànù padà ó jẹ́ kọ́ ṣẹlọ́n torí pé ó gbàgbé nù so bẹ́ẹ̀ náà ni àyè tó bá ti kírun tó bá rí bẹ́ẹ̀ tó bá gbàgbé bẹ́ẹ̀ àwọn kan sọ pé téèyàn bá ti rántí kìí ṣe dandan ìyẹn ni pé ojúbù tọ́hátì bọ́kátì wà ojúbù tọ́hátì sọ́ọ̀dì ìyá kúkú máa nìṣíyáni wà ádámù kúdúrátì. ìyẹn mà pé aṣọ lẹ́bìn ṣùgbọ́n ìròyìn aṣọ ni kò sí kò ságbára fún yàrá gbé kí wọ́n fọ̀ kí wọ́n faṣọ àbí kò ságbára gbé kí wọ́n raṣọ mi tí wọ́n wọ́ tí ó fi kírun. wọ́n ní bó ṣe kàn ní pé jẹ́ dandan fún yàn nígbà tí ó ó fojú fo fún yàn torí pé yàn ọ̀ lágbára láti kó gẹ́ẹ̀tì aṣọ ní kórí aṣọ mi àbí kó fọ ẹ̀gbín kò ń bí aṣọ yẹn. àbí ńgbà tó gbàgbé ó gbàgbé lórí fi irú aṣọ ń kírun ó mà pàṣẹ ọ̀nlẹ́gbẹ̀ẹ́ sùn ló ti gbàgbé wọ́n wá fi kírun bẹ́ẹ̀ wọ́n ní ṣẹ̀rẹ́ àṣẹ ẹ̀kìtìfàm ó fojú fo ìjọ́ràn tó jọ́ràn fún yàn pé kí faṣọ tó tó tó tó tó tó má kírun nígbà tó kó yàn gbàgbé so ọ̀rọ̀ kejì ni gbogbo ẹ̀ náà méjì náà ọmọ látara pé fàkílà haliya wajibun wujuba alfaraidi so ọ̀rọ̀ tó tún wá tábà tún wá sọ pé wàkílà wujubuha wàkílà wajibun wujuba as-sunan mu'akkada òun náà máa jọ̀rọ̀ kẹta wọ́n sọ yìí pé ìjọ́ra àtọ́jọ́ra yẹn yóò kì í ṣe dídẹ́dẹ́ ṣùgbọ́n ti súnmọ́ mu'akkada ni nítorí ìṣẹ̀lẹ̀ ni pé numadab alimam malik rahmanlọ kọ́dà numadab alimam abi hanifa níjọ́ mi àwọn onímọ̀ tó ṣíwájú àwọn tó tó ṣíwájú àwọn onímọ̀ adẹ́nu numadab mi yàtọ̀ sí méjèèjì ìrètò sí ìjọ náà tí wọ́n máa ń lo gbólóhùn súnná tó wájibà fún súnná mu akada wọ́n sọ pé ìdájọ́ báyìí ọjọ́ súnná wájibà súnná tó wájibà nítorí àgbàdo rẹ̀ ní súnná tó mu akada ní tí wọ́n jáde lórí nìkan sunnatun mu'akkada so wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ jọ mi nínú rẹ̀ ní sọ́látù ẹ̀ẹ́dẹ́ẹ̀dì nínú tí wọ́n ta ń kà yìí táwa débi sọ́látù ẹ̀ẹ́dẹ́ẹ̀dì irun éèdè méjèèjì irun éèdè tí a bá tún náà rẹ̀ àti irun ìta máa ń pa ẹran ẹran léyà so abadebe alife afaawayi rahmanallah alimam ibn abizir karawa ni wọ́n sọ pé sọ́látù ẹ̀ẹ́dẹ́ẹ̀dì sunnatun wajiba sọ̀láàtù lẹ́ẹ̀ẹ́dẹ́ sunnatun wajibatun irun éèdì ẹ̀ táǹtùnú àwẹ̀ táǹkì tábàtúnú àwẹ̀ àti irun tí irun éèdì táǹkì tábàtúnú àléyá sunnatun wajibatun náà wọ́n pè ìyẹn ni pé sunnatun muakkada sunna tí a kàn pa ni sunna tí a ṣe pinnu tí a kàn pa ni wọ́n lọ وجوب دائم يعني وجوب السنن المؤكدة هنا وصلنا لغتي لكي تفاصل من ماذا بيقول واجب وجوب السنن المؤكدة بين أن بتنسوا نبقى الضحايا يبقينا لي ألقى سيس باو نكين داجوري وأن سنة سنة واجبة تبا أنه اقرب دوائر الثمينة وفي حكاية وأنك سنة أو ما وفر على نيما أنه ماذا بمالك رحمه الله باو سيس سنة أبي واجبان báwo wọn ṣe sọ pé sunna nìkan wọn sọ pé wájibà ni wọn padà kọkúrò sí àwọn ètò àwọn kan padà sọ náà ni pé sunna tún akada ń dàlórí pẹ̀lú ẹ sunna tún mu akada pé kò pọ́sibù ká sọ pé ìkàjẹ́ sunna kó tún á jọ́nà fi àní wáhid ìtumọ̀ ẹni pé wọ́n fi wujubu yẹn wọ́n fi kún sunna nǹkan yẹn ń pa ni èyí tí wọ́n sọ pé sunna tún mu akada òun wọ́n fi sọ pé sunna tún wájibà tún ìtumọ̀ rẹ̀ ni sọ ẹ̀rọ kejì tí afáwa alimam ibn abi zayd Qirawani tí wọ́n sọ fún wa rahmanallahu ibi tíra wọn yìí níbi pé wàkìlá wajibu wujuba as-sunan al-mu'akkada wa ba'duhum qad wa ba'duhum saman ladhi qad uqida minha biwajibin فأخذ ما قيدا في صاحب مناقصة وبعضهم ينقلنا يعني علماء المذهب ثم الذي ثم الذي قد أكد سنة ناس التأكيد كما كان قا minha bi wajibin fakhudh ma quyida wọ́n máa ń pè wọ́n máa ń lo súnà wájibà fún ẹni pé wọ́n máa ń sọ pé súnà tó wájibà súnà tó muakkada òun náà súnà tó wájibà. ọ̀nà méjì ni àfa sọ àbí láti ẹ̀ta rí pé àwọn ẹlòmíín sọ ni ọ̀nà kan sọ pé mẹ́ta àti bákan náà alimadu ibn Rushd rahmanullah wọ́n ṣe hikaya ọ̀rọ̀ aljad tí wọ́n ṣe al-muqaddimat al-mashidat àwọn sọ pé inú mazhab náà àwọn tó ń bẹ náà onímọ̀ tí wọ́n sọ pé kí ayé tí wọ́n ti kírun kó má káṣọ tí wọ́n ti kírun kó má mustahabu nínú pé tọ́hártò bọ́kàtì wà tọ́hártò tọ́bí mustahabatun ayé dáadáa bẹ́ẹ̀ kírun o. àti aṣọ tàbí kírun kọjá mustahabban ìyẹn ni pé n ntí ṣeré àfẹ́ yàní ọfẹ nífẹ̀ẹ́ tí ó ti ṣe sọ pé ká ṣe toran yàn almustahab òun òun náà ní jẹ́ òun ní túmọ̀ tí ọlọ́run bá sọ pé ká ṣe abánabi ní ká ṣe sọlọ́sàn tí ó ṣe tọ̀ràn yàn tí ó ṣe tọ̀ràn yàn ìyẹn ni pé so ti o se toran yan ti o se toran yen iyen ni pe ma ba o talaba ba n gbe talaban ghayra ni إيه؟ المستحب هنا عنكن المستحب هنا عنكن المندوب يعني كي المندوب إليه هنا عنكن هنا عن الفضيلة فهم الفضيلة هنا عن التطوع فهم هنا عن له الإرشاد فهم ماذا عن شيء سي هنا عن له السنة فهم ماذا عن شيء سي أتلاع يعني ما لكم أيش يعني لا دعوة من الرسول بس يا تلاع يعني ما كان ما كان أيش دعوة فقهاء أو نشيا تلاع يعني المستحب àti asúnà sọdọdọ àwọn rí pé asúnà ti ń jẹ súnà oní tí ànábì bá ṣe sallallahu alaihi wasallam wọn ṣe wọn dẹ̀ dún ní wọn ṣiṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam wọn sì ṣe hàn wọn ṣe láṣẹ hàn wa sunnatun ma ahmadun kọbuwa bàbá àlehi wa zuhuru fihi wa jaba wọn ni súnà ní nǹkan ànábì ṣe sallallahu alaihi ẹ máa fa aláhùn nàbí sallallahu alaihi وواظب عليه وأظهره للناس سنن المستحب دونه يعني دون هذا دون هذا المعرف يعني ó yàtọ̀ sí tí wọ́n ti tàrífù yìí ìyẹn ni pé íńtánẹ́ẹ̀tì ṣe tẹ́ kò ṣe láṣẹ hàn lápèjúwe àbí kò ṣe níṣe pé kó dún ní mà sallallahu alaihi wasallam àbí náà sòun ti jẹ́ mustahabun òun ni wọ́n tún máa ń lo alfadila fún wọ́n tún máa ń lo bẹ́ẹ̀ni alfadila wọ́n tún máa ń lo almandub àbí alnad fún wọ́n ni pé almustahab àti alnadbu almandub eléyìí àti alfadila أسماء مترادفة عند الفقهاء أسماء مترادفة عند الفقهاء هذا أنا ما فكر فيكم ما قصيت لا أنت جالس سنة عن قنعيد التطلع لدى لمن هو wọ́n ní òun tí wọ́n bá ń ṣe nínú àwọn àkàtà níbi ìfilẹ̀ sọlọ́sọ̀rọ̀ tọkàn wá ṣẹ̀ṣẹ̀ àwọn kan nínú ẹ̀ wípé àkẹ́ àkàtà níbi ìfilẹ̀ fún wa sọlọ́sọ̀rọ̀ ọ̀pọ̀ ní àwọn àwọn ṣe àwọn ẹ̀ṣà kan níbẹ̀ kò máa ṣe ní ti dẹ́ tọ̀tọ̀wé òní fún mọ́ tọ̀tọ̀wé òní tòkè ọ̀tá náà wọn ní màmí ọ̀dọ́ ni alirshad alirshad ọ̀dọ́ àwọn ènìyàn lọ́yàtọ̀ sí adinadogan torí pé òun máa ń pè ní irshad ní irshad ń sọ lápèjúwe ní yá ayyuhal ladina amanu idha tadayantum bidaynin ila ajalin faktubu ila ajalin musamman faktubu ṣe alamul bil kitaba níbẹ̀ yẹn ṣe ọ̀ràn yẹn ni àbí sunna àbí mandub àbí ẹ̀yẹn mandub àbí mandub nílé àbí tí wọ́n ti ń pè àbí irshad wọ́n já sọ pé irshad ni wọ́n nítorí pé ní ta'allaqa bihi mọ́sáfù ní mọ́sáfù ìdùnnìyà so wọ́n mú bẹ́ẹ̀ ni irshad wọn pè àwọn tí ó ṣe yàtọ̀ láàrin léèdì wọn ìdúnàdúrà irshad náà ńlọ́dọ̀ àwọn òṣèlú yóò wọ́n ti ẹ́ sí yàtọ̀ láàrin àwọn orúkọ wọn yìí ọ̀ràn àyàn àti súnà náà ni súnà náà tún wá làwọn orúkọ ẹ̀ tún pín síbi tó pín síbi mustahabu ni manduru ni mutatawu ni irshadu ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà a sàlàyé àwọn kan yín nínú ìdánilẹ́kọ̀ọ́ nínú sulfik náà so látara bẹ́ẹ̀ alimam ibn rushd rahmanullah wọ́n sì hikaya ọ̀rọ̀ mẹ́rin mẹ́ta pé àwọn kan sọ pé mustahabu so lórí bẹ́ẹ̀ ẹni tó bá ní ààyè tó jẹ́ gbìn tó sì mọ̀ ó máa ma kírun láàyè tí ẹ̀gbìn bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ àbọ̀ fi aṣọ tẹ́gbìn bẹ́ẹ̀ kírun tó máa ma ó ń tàn ń kọ̀ṣẹ́ lọ́run lọ́dọ̀ tí wọn. mustahab then kò lọ ṣe kí ni ìrun rẹ̀ dẹ̀ lálàáfíà tó bá kí dáadáa ìrun rẹ̀ dẹ̀ lálàáfíà tó bá kí dáadáa. ìrun rẹ̀ dẹ̀ lálàáfíà tó bá kí dáadáa. ṣùgbọ́n tó dọ́dọ́dá tí wọ́n rọ̀ jahan madhab náà àtàwọn àti kharja madhab malik rahmanulah pé ìzálàtún nàjásà ìzálàtún nàjásà ìyẹn ni pé kí n ó máa yè tí o ti fẹ́ kírun kó máa aṣọ tó ti fẹ́ kírun bẹ́ẹ̀ ni àjọ tẹ́jú máa ń ààrẹ náà kọ́ mọ ọ̀ràn èèyàn ni wájibá máa zikiri wal máa zikiri wà kódùrọ̀ ìyẹn ni pé ọ̀ràn yẹn lọ́jẹ́ máa zikiri téèyàn bá rántí ìyẹn ni pé tí ọ̀gbà gbé pẹ́ẹ́gbẹ́ ń bẹ lára wọn àbíkọ̀ dàbí pé ń bẹ láṣọ tó ń fẹ́ ti kírun àbíkọ̀ dàbí pé àyè tó ń fẹ́ ti kírun ẹ̀mí ti wà ń bẹ. wọ́n kódùrọ̀ tó tún wá lágbá láti máa yè yẹn tẹ́gbẹ́ máa tẹ̀wọ́n bẹ tí ó sì dàbí àbí tó lágbá láti mú aṣọ yẹn tó fẹ́ ti kírun tẹ́gbẹ́ àbí lára rẹ̀ náà torí pé ẹ̀gbìn lẹ́yìn rẹ̀ àbí aṣọ tí wọ́n ti fẹ́ kírun ó lè wà láyé tí wọ́n ti fẹ́ kírun jẹ́ pé èèyàn lè rántí kó má gbàgbé ṣùgbọ́n kò ládùn àti ṣékínu àti àti mọ àyè náà àti mọ àti kó fọ kó fọ kó fọ àyè yẹn kó fẹ́ dín kóńbé àti kó fọ aṣọ kó fẹ́ dín kóńbé aṣọ ó lè má ládùn rẹ̀ kò so ni kò ọlọ́run kọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bí ẹlòmíì tí wọ́n ti mọ́lé ìwé ṣíṣe wọn máa fi ń di àwọn ọ̀daràn ọlọ́run kọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti mọ́ ibi kan tó yẹ pé ibi tí wọ́n ti mọ́ bọ́ bá sùn gan yọ́ka jọ ń bẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní ti ń ṣe gáà ìtì níbi ní ṣe báwò ní ti ní ti ṣe ní ti ṣe hájà ìtọ̀ ní ti ṣe ní ti bí àbùkátà ìtọ̀ ní ti ẹ̀dẹ̀ ní ti ń tọ́ ọ̀nà kan ṣọ́ọ́rẹ́ kankan lọ. so definitely àyè wọn ṣe kí ni yóò kàn án jásà tí wọn bá sì dẹ́kọ̀tà bẹ̀rẹ̀ wọn kírun láti làkàyè bá ti lórí ẹ̀ bọ́dà kan ní irú ṣe sí òun ó pọ́sọ̀ pé aṣọ tí ò rí kírun gan ẹ̀gbìn wà bẹ́ẹ̀ lórí sísè àwọn tí ń jẹ àwọn ọ̀daràn kọ́nà kọ́ṣọ́ wọn bẹ́ẹ̀ wọ́n máa ṣe ọlọ́daràn kó ṣiṣẹ́ sọ̀rọ̀ kọ́ là wà náà tó bẹ́ẹ̀ ló ń bẹ tí wọ́n fi àjẹ ní tí sọ̀daràn wọn kọ́ṣọ́ wọn bẹ́ẹ̀ ń ṣàánú wa ẹ̀ ẹni má gbẹmí sọ́dọ̀ ẹlòmíì irú ẹni tí ò sí kankan tí ó fi ṣe kíni tí ó fi ṣe mọ́ra ó sì máa pẹ́ jù kọ̀ gbàgbé òun tọ́ ọmọkùnrin so kò sómi wọn domi sí lọ́dọ̀ káàkóso tí ó ṣe ìsìtìjúmọ́rù so ìtọ́jọ́ bá kán lẹ́yìn tó ṣe kí ni yóò zà bí tó bá ṣe àyè tó yìí tó débi níbi àyè tó ṣe kéṣe yóò kí bẹ́ẹ̀ náà so lórí pé ọjọ́ ọ̀ràn èèyàn ọ̀ràn èèyàn ni lọ́jọ́ máa jọ́ràn èèyàn ìgbà tó bá lágbàá láti mú ẹ̀dùn kó níbi tí àyè tí ẹ̀dùn bá ń bẹ àti kó níbi aṣọ tí ẹ̀dùn bá wà ìwọ̀n àti lára rẹ̀ wọ́n ti ọ̀bá lágbára rẹ̀ ọlọ́run ṣe kí ni ọlọ́run ṣe ti fara ọlọ́run fojú fò fún bẹ́ẹ̀ náà ní tí ó bá gbàgbé èèyàn lè ní omi lè wà ojú ẹ lè wà ṣùgbọ́n èèyàn gbàgbé bẹ́ẹ̀ èèyàn jáde àti èèyàn jáde ìtọ́ta sí àlá nìkan bí àwọn màmí tí tí wọ́n kàn tí wọ́n tí wọ́n kàn tọ́ tiẹ̀ tí wọ́n kàn kọjá tí wọ́n tí ò ní mọ̀ tẹ́kàn lórí kìíní tí tọ́ta sí yàn kọ́sọ̀ àwọn sí yàn aṣọ yàn àbíkẹ́nìkan so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ara kó wá dàbí kó dàbí àdéhùn fẹ́ rẹ̀ ìrìnàdá lójú àná ó ti délé ó ti wá dàbí ó ti já ìrìn síkìmù ṣe hàn pé ọlága ti mẹ́gbìn kò ní bá dáadáa ọjọ́ wà sọ ó lè rọ ṣùgbọ́n nígbà tó dàbí òun ìrìn la lálàáfíà torí pé ọlọ́run fojú funfun ní àsìkò tó dàbí yẹn nípasẹ̀ kókó wa dàbí ó sì dàgbà tí mẹ́ẹ̀dín kó dandan ni kó fún kó ṣe kí ni dandan ni kí ó jẹ́ kí ààyè tó wọn ti fẹ́ kí òun kó má kó má kó sì máa ṣe lórí kí òun bẹ́ẹ̀ ni dájú máa bẹ lára ẹ̀ dandan ni kó ṣe kí èyí ò ní ọlọ́run tó nínú ẹ̀rí pé kí ní ká kọ́ mọ́ pé ẹ̀rí náà ọlọ́run náà ọ̀nà ipe àyè tí wọn bá ti fẹ́ kí òun ọ̀yọ́ kó máa mọ́ ẹ̀rí wa náà súnmọ́ súnmọ́ níbi bẹ́ẹ̀ sọ́lọ́ lọ́sọ̀lọ́ anábì sọ́lọ́ lọ́sọ̀lọ́ ìgbà tí lágbà ọkọ̀ kan wá tí wọ́n fi mọ́tà sí wọn tí wọ́n tọ̀ sí Zaria kan áńgù kan náà orígun kan náà orígun mọ́tà sí sórígun yẹn sákfù wọn rí sákfù mọ́tà sí òde bẹ́ẹ̀ àjà mọ́tà sí òde bẹ́ẹ̀ wọn ò nínú ń tàn síbẹ̀ máa ń máa ṣe kíní síbẹ̀ náà so anabi wa sọ pé sọlọ wa sọnà àwọn sọhábà fẹ́ dátọ̀ máa ń bì anabi sọ pé láàtò zùrùmùhù ẹ má dátọ̀ máa ń bì ìyẹn pé ìyẹn ni pé látàkùtà ọ̀rọ̀ alẹ́ ìbáwòlà ẹ má dátọ̀ máa ń bì bàtà anabi kan tọ̀ ẹ̀yìn ládàá ọkọ̀ tọ̀tọ̀ sọlọ wa sọnà igbá kan mi tó tóbi ẹbu ẹkún ẹbu ẹkún mi rẹ kẹ́ ẹ dá sí tẹ́lẹ̀ ṣàtọ̀ rẹ lọ so ẹ̀rí nìyẹn wípé ọ̀yẹ̀ tí wọn bá ti fẹ́ kírun dandan kírun sí kírun kírun ọmọ torí pé ànábì sọ pé sọlọ sọnù àríkù fẹ́lẹ̀ amúlẹ̀ mi nínú ẹ̀rọ àkà wọ́n fẹ́lẹ̀ amúlẹ̀ mi jáwé àdùnnú náà kọ́ra yìí yàtọ̀ àdàlù ojú bá odò fẹ́rẹ̀ odò kọ̀mọ́ntà bá ti wá látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala àbí látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam dandan nìkan yẹn ń jọ́sí tí ọba ti sẹ́ẹ̀dì mi pé kọ̀mọ́ntì yẹn ṣe tọ́ran yẹn látara bẹ́ẹ̀ àyè tá anábì nìkan dání sóhun àyè kan náà àyè mọ́sáàsì tí à ń kírun bẹ́ẹ̀ àwọn ti mú nínú hadith yìí pé dandan ni kí èèyàn máa yìí tí wọ́n ti fẹ́ kírun bẹ́ẹ̀ nínú aṣọ náà aṣọ ọlọ́run pa anábì láti sọ pé wọ́n fi yá báká fatọ́ọ̀ṣì ìrìn anábì jẹ́ ká ṣẹ̀rọ ọmọ mọ́ sọlọ́lá ọ̀sọ̀lá máa aṣọ tó fi tó fi sìn wọn tó fi sìn òun ọlọ́run ọba rẹ̀ ìyẹn lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan tí àwọn onímọ̀ sọ nínú tafsir ayà yìí àwọn onímọ̀ sọ pé fìyà bùnbẹ̀ wọn òun náà ní ọkàn bí kọ́kàn rẹ̀ máa máa ǹjẹ́ aláwọ̀dá kìlá fọwọ́ rẹ̀ lóòótọ́ inú ẹ̀dẹ̀ lágbáwá wọ́n máa ń lo fìyà aṣọ wọ́n máa ń lò fún ọkàn jọ́ni ثيابا مؤلفك آه، فشكت فشكت فشككت بالرمح الطويل ثيابه إن الكريم إن القنا إن الكريم على القناة آه، ليس الكريم على القناة بمحرم رأى أن ترى إنه معلق إنه معلق نعم آه، رأى أن ترى إنه معلق ọni fashakatu birrumhi at-tawili thiyabahu ẹni àpọ́nlé inú àwọn táwọn ń bájá tí dídí àwọn ń bájá ọkàn tí ọkàn gbọ́ ọkàn rẹ̀ òun fi fàáya òun ti bọ̀ òun rí báyìí òun fi fọkàn ya fashakatu birrumhi at-tawili thiyabahu ọkọ̀ ọkọ̀ tó ṣe kí ni tó gùn òun ti bọ̀ ní ọkàn rẹ̀ òun fi fọkàn ya thiyabahu mi àyìntúmọ̀ pé qalbahu. إن الكريم لا إن آه، ليس القناة ليس الكريم على القناة بمحرم أقا كمان كنت جالك كمان تنتهي جالك كمان كم أنا سيني ده نود تنتهي جالك كمان يعني. كم أنا سيني كم أنا سيني كم أبا كم أبي كم أكين كتا مولو كم مولو لاك <laughs> شو سوتشي ليس الكريم على القناة بمحرم bí tó ti sọ pé siyabahu fashakaktu birrumhi tawil siyabahu ay qalbahu bẹ́ẹ̀ náà ni tí Umar Qais sọ wípé fasulli siyabi min siyabiki tansuli iyọ ẹ̀fẹ́ rẹ kọ́ lọ́kàn mi wọ́n mọ ìwọ ọmọbìnrin tó ń fi nífẹ̀ẹ́ yìí tífẹ̀ẹ́ wọn ọ̀bá wà lẹ́mìí rẹ̀ ọ̀dà yọ ìfẹ́ rẹ kọ́ lẹ́mìí wọn fasulli siyabi min siyabiki yọ ẹ̀mí wọn kọ́ lẹ́mìí rẹ̀ dáa yọkàn kó lọ́kàn rẹ̀ tansoli oníṣòwò aláwọn ní so tó ti yé ẹ̀hẹ́n fìyàgùn bí àwọn kan ní kálbù náà lábàá máa ń lò bẹ́ẹ̀ ṣùgbọ́n khilafu zahir kìí sọ pé òun ìpìlẹ̀ tí wọ́n bá lo fìyàb aṣọ tá àmọ́ táwọn wọ̀ ni wọ́n máa ń lò fún tí wọ́n bá lò fún ọkàn yóò máa ní ẹ̀rí ní ìtàkùn pé ọkàn wọn gbàdúrà ń bẹ gẹ́gẹ́ bí bá ṣe rí ń bí ọ̀rọ̀ kò pọ́sù kí ẹ máa bá yàn jà kó yẹ pé aṣọ ní máa aṣọ ní máa ní máa sùn ní máa fi ọ̀kọ́ já aṣọ kí ló fẹ́ kí ni kí ló fẹ́ kí ni kí ló fẹ́ gbà ń bẹ́ ṣé ẹ̀yàn tó kúrẹ́ akúrí èèyàn ni so ilé ìkè sàkínyìn akúrí sì ní oṣù rẹ lẹ́yìn òkúrẹ́ wọn ní mú lógún so ọkàn ló mìíràn bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ọmọ kẹ́sì torí pé ìfẹ́ máa ń wà lọ́kàn ìfẹ́ tí a máa fẹ́ ni fàṣọlẹ̀ sèyábí gbàgbé ọlọ́run àbàyè sọ̀rọ̀ ní tó wà ọ̀hún ẹ̀rọ náà ni pé aṣọ gangan wọ́n fi yá bákà fàtọ́ ṣe tí wọ́n sàǹdì tọ́ra ayà yẹn tọ́sí rẹ̀ pọ̀ ṣùgbọ́n aṣọ gangan ni so ìrànàbí sọ́lọ́lọ́ ọ̀sán máa máa aṣọ rẹ̀ fàtọ́ ṣe fẹ́ẹ̀lù amúrin وفعل الأمر المجرد المطلق والمرسل من القرائن يفيد الوجوب ضد فعل الأمر kọ̀mán tó bá ti wá látọ̀dọ̀ ọlọ́run ọba sùlùfáànù àtàrí látọ̀dọ̀ níbi rẹ̀ tí ọba ti sí ẹ̀rí wípé kìí ṣe ọ̀ràn yẹn ọ̀ràn yẹn ni máa ń jásí ọ̀ràn yẹn ni máa ń jásí ò dandan ni nǹkan yẹn tí wọ́n bá ní ká ṣeun dandan ni máa ń jásí. látara bẹ́ẹ̀ àwọn onímọ̀ mu níbi ayà yìí pé gbogbo aṣọ tó bá ti kírun kọjá sọ tí ó láti máa mọ bá ti á pa níbi sallallahu alaihi wasallam ó ti jáṣe fún ọdọ àwọn àníwọ̀n rẹ̀ yányá ẹnì kò lè sọ pé bóyá àrùbá anábìlá ọlọ́run dájọ́ ọ̀rọ̀ kan bí sallallahu alaihi wasallam anábì dájọ́ ọlọ́run pànábì ọláṣẹ ó sì jáṣe fáwọn náà nítorí jáṣe fáwọn náà bí sallallahu alaihi wasallam tó dọ́lọ́run ọba rẹ̀ ó jáṣe fáwọn náà nítorí àwọn bá ti bá anábì rẹ̀ sọ̀rọ̀ sallallahu alaihi wasallam ó ti fi bá àwọn àníwọ̀n rẹ̀ náà sọ̀rọ̀ làkèyà mi sáà àti tọ́lọ́run ti pàyẹ́rẹ́ àbí ọ̀rọ̀ tọ́lọ̀ ń dájú ẹ̀kọ́ àbáṣe tọ́lọ̀ ń pa àwọn. àbí tẹ́lẹ̀ bá tún wá àfi tẹ́lẹ̀ bá tún wá inú ọlọ́run ọba subhanahu wa àbínú ànábì sallallahu alaihi wasallam láfa yìí pé wọ́n kàn dájọ́ ọ̀rọ̀ ànábì ní sallallahu alaihi wasallam ṣùgbọ́n ànábì kan gbà lérò pẹ̀lú ẹ̀ torí àwọn àkìtọ̀ bá tìkọ̀tọ̀ mọ́ ọ́n àwọn ọ̀nà kan bẹ tọ́nà ti bá ọlọ́run ànábì rẹ̀ sọ̀rọ̀ sallallahu alaihi wasallam tó jẹ́ pé ó dájọ́ ọ̀rọ̀ kan ní ṣùgbọ́n ànábì kọ́ lẹ́gbà lérò pẹ̀lú ẹ̀ ànábì kọ́ lẹ́gbà lérò pẹ̀lú ẹ̀ àwa ni ó máa lẹ́gbà lérò bẹ́ẹ̀ bí tọ́lá sọ pé àǹfà nàbì sallallahu alaihi wasallam wàlá kọ́dí ọ̀hìyà ilé ka wàlá ládìmọ̀ mi nǹkan bìlìkà nàyìn aṣọ́kùtà láì habatana amaluka wàlá takunanna min alkhasiri wàlá takunanna min alkhasiri. adájọ́ ò lè ṣẹ́ bọ́ ìyẹn ni pé ká àwọn kájí nígbà tọ́lá bá ti hàn ẹ̀bọ fún ànábì rẹ̀ sallallahu alaihi wasallam. àwọn atajá ni wọn ẹ̀dẹ́dẹ́ kájí tí kájí náà sí kíá ká bẹ̀rù àti kó sínú ẹ̀ bẹ́ẹ̀ náà nígbà tọ́lọ́n pa anábì láti tọ́lọ́n kọ́ afanábì kó sọ lọ́sọ̀ náà látàkó lọ́hùn náà òfin ìpè má sọ̀rọ̀ sí ọ̀rọ̀ dọ̀tí nǹkan tó kéré nù ká àbùkù má ṣe sáwọn òbí rẹ̀ má sọ sí wọn sallallahu alaihi wasallam a sì máa pé anábì sallallahu alaihi wasallam bàbá wọn ti kú nígbà tí wọn wà ní oyún àbí báwọn wà nínú oyún màmá wọn ti kú nígbà tí wọn wà ní ọmọdún sáńdọ ọmọdún mẹ́fà wọn ò tí bàlágà wọn wà pé wọn ò bá bàbá láyé wọn ì bàlágà tí màmá ti kú sallallahu alaihi wasallam níbo wọn ti wá sọ̀rọ̀ ti ọ̀rọ̀ dọ̀tí sí òde wọn ìyẹn ni pé ọlọ́run dájọ́ ọ̀rọ̀ kànábí sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ náà àtàwọn tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ àwa ní kíni àwa ní ọmọ rẹ̀ tí ọba ti odele yìí gbogbo tọ́lọ̀ bá ti wá sọ pé kànábí òṣè sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ ọmọ bìí kọ̀ kó pé bá nà bí yóò ta ní ìmùhù fìlímọ́sì hàbí sàmì yìí wọ́n bẹ̀rẹ̀ tọ́lọ̀ bá ti fi bá anábì kan ló ń dalẹ̀ rò àwọn àníwọ́n mọ̀ rẹ̀ ni àbí tí ó sẹ́ni pé anábì nìkan ló ń dalẹ̀ rò pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀hìn gbogbo wa láti kó sínú ọ̀tá náà bí tọ́lá bá nàbì sọ ìtumọ̀ ọ̀rọ̀ afa sahib nara kinu sheikh sidi abdullahi rahimahullah وما به قد خطب النبي تعميمه في المذهب السني وسجنين نعم في kọ́dà bó jẹ́ pé ọlọ́run pa náà jáṣe pé ọ̀yá sọ fún àwọn èèyàn kí wọ́n ṣe báyìí. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يرافن فلا يؤذين وكان الله غفورا رحيما tọ́lá bá sọ pé kúl ìrànàbì sọ fáwọn àwọn ènìyàn rẹ̀ báyìí ǹjẹ́ ànábì so ọ̀tọ̀ fún yìí o so ní kú sátá sára pa pé bàtà náà ń padà bẹ̀rẹ̀ láṣẹ ìgbà yà pé wá fi yá wá káfa tó ọ̀rẹ́ rẹ̀ ìrànlẹ́ bí ní ká ṣọ̀rẹ́ ọmọ máa máa ṣọ̀rẹ́ àṣẹ ni àṣẹ ló jẹ́ fẹ́ wà náà àwọn onímọ̀ fi sọ pé dandan ni aṣọ alábẹ́rẹ́ kí irun kọ́dùn jẹ́ ntọ́ ma ṣùgbọ́n o ìgbà tí wọ́n di ọ̀rọ̀ wọn lórí ọ̀rọ̀ sọ pé tẹ̀wọ̀n pé máa ní sí à ìyẹn ni pé máa àvékèrè wà lókòdùrọ̀ mọ̀fún mi ni pé wẹ́ẹ́ sọ̀tò ojú bó tọ́ ha tẹ̀lé bọ́kátì wà sọ́ọ́bí مع النسيان وعدم القدرة ẹ̀rí eré eléyìí ẹ̀rí tí wọ́n fi dé ohun tí wọ́n fi dé ọ̀rọ̀ àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí tí wọ́n fi dé ọ̀rọ̀ wọn nígbà tí wọ́n bá rántí nù tí wọ́n ṣàgbà tí mú ẹ̀dùn yẹn kú. ẹ̀rí ẹ̀ àdètò wa ní súnmọ́ pé anábì sọ́lọ̀ sọ́lọ̀ wọ́n kírun sọ́lá nàbí sọ́lọ̀ sọ́lọ̀ fèmí àfẹ́fẹ́ àlèyé. أو بينما كان النبي صلى الله عليه وسلم يصلي في نعله فخلع فخلع نعله النبي صلى الله عليه وسلم كان قالوا نعله قالوا بطن بابا بطن فخلعوا نعلهم فخلع فخلع فخلع الناس نعلهم أما تنطر يعني النبي صلى الله عليه وسلم أنا بابا أنا بابا بطن فلما فرغ بطن النبي كلمة صلى الله عليه وسلم ما بالكم خلعتم نعالكم أنسوا كل تي سكري بابا تاين قالوا خلعت نعلك رأينا رأيناك خلعت نعلك فخلعنا نعلنا أمرت بابتا بابا بابتا يعني النبي صلى الله عليه وسلم أنا بابتا قال النبي صلى الله عليه وسلم جاء جبريل أخبرني جبريل أن في نعلي قذرا في رواية نجسا anabi wa sọ pé jibril wọn bá wọn pé alimalaku jibril aleyhi salatu salam aleyhi abdul salam tasim wọn sọ ilé malayika abdul salam tasim ipe wọn sọ fáwọn pé ẹgbin bẹ́ẹ̀ mi bàtẹ́rẹ́ kọ́dàrọ̀ ń bèrè wáyà kan bèrè wáyà mi najasan alqadar ìdọ̀tí wọn sábà lọ fún dọ̀tí onímọ̀jẹ̀gbin ó wà àmọ̀ ju ẹ̀gbin lọ alqadar wọn máa ń lò fún tọ́gbàjẹ̀gbin wọn sì máa ń lò fún kàdọ̀tí ló fi jẹ́ pé ìwáyà tí nǹkan tí wọ́n dàdúró pẹ̀lú kádàrún di hadith yìí òun náà ní ẹ̀bí torí ìwáyà mi tó sọ pé nájàsà ni tí ó bá ṣe bẹ́ẹ̀ àbáṣe onídọ̀tí so látara bẹ́ẹ̀ àwọn onímọ̀ mú pé wọ́n nígbà tí anábì wa ṣe náà tí ó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí námàlá kùjú bíbélì sọ́kà anábì sọ́lọ́ sọ́nà fọmọ́dọ̀ anábì sọ́lọ́ sọ́nà fi sọ́lá hì anábì wọ́n sì ń kírun wọn lọ lámì tó wọ́n ولم يستأنفها ولم يستأنفها النبي أتونكي في أو قاتل وأتونكي nítumọ̀ sí pé wọ́n ṣe kí ni wọ́n bá lọ lọ. wọ́n mẹ́rin níbi àdéhùn yìí pé tó bá pé ọ̀ràn èèyàn ni kí èèyàn má aṣọ tó bá wà lára èèyàn torí ìtumọ̀ aṣọ náà ni bàtà tí èèyàn wọ̀ àbí àyè tó yẹ kí wọ́n ti kírun ọ̀rọ̀ yẹn tó bá pé ọ̀rọ̀ yẹn náà lọ́jọ́ nígbà tí wọ́n bá gbàgbé ọ̀rọ̀ yẹn náà lọ́jọ́ lórí yẹn nígbà tí wọ́n bá gbàgbé anabi sọlọ sọ nígbà tí wọn kùtù bí sọ pé ẹ̀jẹ̀ ń dẹ́yìn bàtà rẹ̀ anabi kan bọ̀ ní òun ní bọ́ lásán anabi ọ̀tún kí wọ́n tún bẹ̀rẹ̀ ni wọn bá tàkìlò ṣe wọn kàn járùn yẹn nígbà tí tàkìlò ṣe nígbà tí wọn ti járùn yẹn sọlọ lọ́sọ̀rọ̀ tí wọn ti tún tàkìlò ṣe tí wọn tún bẹ̀rẹ̀ yẹn túmọ̀ sí pé wọ́n bá àrùn lọ tí wọ́n sì bá àrùn lọ tí wọ́n sì ń bá àrùn lọ níbi aṣọ tí wọ́n ti kírun àbí níbi àyíká ti kírun kò ní tààsìrì nù kò bá rún jẹ́ kò bá rún kò bá rún jẹ́ fún yàn èèyàn sì lẹ́sẹ̀ lọ́ba àmì ìfẹ́ lẹ́sẹ̀ torí pé láwọn sọ pé rabbana la tu'akhidhna in nasina aw akhta'na wa laqad fa'alna torí pé wọ́n bá ti ẹ̀dá bẹ́ẹ̀ ṣe nǹkan tẹ́lẹ̀ ọlọ́run àbá sàmójútó fún yàn ṣùgbọ́n kì í ṣe ọdún kan ṣe ń jọ́ mi ní túmọ̀ ẹ̀rọ tá níbi kí àbí nítorí àti kírun nítorí àti bẹ̀rẹ̀ sínú kírun pé wọn ò járùn yẹn wọn ò sì tún kí wọn ò tún bẹ̀rẹ̀ wọn ò járùn yẹn ò sì tún bẹ̀rẹ̀ gbàtà náà bíi tiwa pé wọn ò járùn tí wọn ti amálákùnjẹ bẹ́ẹ̀ sọ fún wa pé ẹ̀gbẹ́n bẹ́ẹ̀ gbàtà tí wọn fi bẹ̀rẹ̀ nu tí wọn ò sì tún kí ó ṣe déédéé pé tí wọn bá kírun náà lẹ́yìn láti pẹ́ jù ń bẹ lára níbi aṣọ tí wọn wà níbi àyè tí a ti kírun dídí lóṣù ní a fi kí ọ̀rọ̀ tó tẹ̀wọ̀n ni irú ẹ̀dín kan rí habaf ní o nàjásà ni kì í ṣe pé ẹ̀dín pé ẹ̀yìn níjà náà bá o bí kí ẹ̀yìn níjà náà bá la hadaf náà kò léyìn a ti ṣètò láàrin méjèèjì hadaf náà nìyẹn so <coughs> bí ẹ̀dín kan rí pé ìgbẹ́ akọ́nùkọ́n lọ ọyẹ aṣọ yẹn gbàgbé àbí tọ́ àbí má fi yìí má fi yìí ẹ̀hìn ẹ̀yìn kan rí pé mà ní yìí ẹ̀dínjẹ́ lọ́dọ̀ tàwọn àwọn màlìkí àti hànàfíà ó jẹ́ pàwọn hànàfíà sì àtọ́lá àmì tó bá bẹ àti tí tó tutù yẹn pé ó wà ní ọ̀rọ̀ tí wọ́n sọ pé ẹ̀dín tó bá wà ní daṣọ títọ́ ń gbàgbé ìgbẹ́lẹ́ ọ̀rọ̀ àdásọ tó tẹ̀wọ̀n tó jẹ́ pé àwọn imam ṣáfìrí ni àtọ́lá náà ahmed bin hanbal pé màmí yìí ò ṣe kí ni kì í ṣẹ̀gbìn ẹ̀hẹ́n àníkà kún pé tó bá wà ní tó bá yí aṣọ tí wọ́n bá gbàgbé àníkà kún pé ẹ̀gbìn náà so irú nǹkan ẹni tí bíi ìtọ̀ bíi ìgbẹ́ bíi náfíyò àbí wádìyò àti so akẹ́kọ̀ọ́ lọ náà so nǹkan yẹn ọ̀rọ̀ tó wà nù mọ́dàbí tó tí ó sì jẹjẹ́ nínú àbí ìkìláàfù àbí fáàrọ̀ tí lórí ìkìláàfù yìí ń tẹ́jẹ́ jáde nínú nínú rẹ̀ iná láti sọ síwájú yẹn pé ẹni tó bá máa ma tó bá máa ma tó máa ma kírun pẹ̀lú aṣọ tí ó lẹ́gbìn àbáyé tó kírun tó máa kírun láyè tí ẹ̀jẹ̀ ń bẹ́ẹ̀ so ó ń tàn ìrun rẹ̀ lálàáfíà lórí pé ọ̀ràn èèyàn ni nígbà tó bá rántí o pé ọ̀ràn èèyàn dandan kó kó kó mú ààyè kó sì má ṣọ so ìrun lálàáfíà ọ̀dẹ̀ ṣẹlọ̀ ìrun tó bá pé súnà lọ́kà kún nítorí pé ìrun rẹ̀ ti kí ni ó lálàáfíà ọ̀nà náà ló ṣẹlọ̀ náà so ti so kò ní ìdíkọ́ dáhùn rẹ̀ padà so ti ọlọ́run kọ́ ọlọ́run bàbá tí ó ní ẹ̀yà nkílá. فهمتم؟ نعم شيء أشكر كشن لكم ẹnití bisimilahi alhamdulilayi salatu wasalaamu rasulilayi wa ala alihi wa ashabihi wa ala alihi wa mujib ìbéèrè tí wọn béèrè pé ṣe ibi tí wọn bá ti kírun àyè tí wọn ti kírun ẹbí ń dẹ́ńbẹ́ ṣùgbọ́n ó ti dẹ́ wọn sì rí tracy sìtọ̀ bákan méjì yìí inú kẹ́kọ̀ọ́ èèyàn lè tracy sí pé ẹ̀gbìn bẹ́ẹ̀ ń da yọ tí wọ́n bá ti tracy sí pé kí wọ́n kí wọ́n bẹ̀rẹ̀ yẹn sì máa mọ̀ dájú pé àyè yẹn lẹ́gbìn ni lọ́rọ̀ tó sọ pé bọ́lá tó tẹ̀wọ̀n pé ọ̀ràn yẹn ni ìgbà tí wọ́n bá mọ̀ tí wọ́n gbàgbé tí wọ́n sábà ti má àyè náà tí wọ́n bá má lágbà ti má àyè òun tó bá tètè àti ṣíìtì sáyè mi tí ó àyè tí ó sì tí ó sẹ́gbìn bẹ́ẹ̀ so gbọ́dọ̀ kéwọn inú rẹ̀ tó ń lálàáfíà so ẹ̀hẹ́ so that ṣùgbọ́n tí ó bá jẹ́ pé torí pé oòrùn tí ó jẹ́ kí pààyàn ọbẹ̀ náà ni pé ọ̀run fà wọn lè tọ́lẹ̀ kí tọ́wọ́ rẹ̀ òun náà padà bẹ́ náà òun òsì sínú nǹkan tí máa ń fi tá a máa fi mọ ẹ̀gbin kò sínú tá a máa fi mọ ìtọ̀ ẹ̀hẹ́ kọ́ńkùn lọ tàbí sọ́nà ìyẹn náà jáde dánú náà dánilẹ́kọ̀ọ́ tá a ṣe kọjá ń bi fíkú ń bi tíra yìí so that ẹ̀hẹ́n tẹ́kọ̀ọ́ sábà tó bá yẹ pé òun wà nù pé tí a máa fi mọ ìtọ̀ ni tí wọ́n bá tọ̀ sí ilẹ̀ so anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ kò bá dípò àwọn sọ̀hábà wọn bá dípò àwọn sọ̀hábà wọn láṣẹ pé ọyọ ẹ̀dá omi sítọ̀ lágbára títọ̀ sí mustasi especially ibi tí wọ́n ní kí wọ́n dàmí sí wọn orígun tí wọ́n dàmí wọn mọ́sálásí látara bẹ́ẹ̀ ni torí wọn ò ráyè tàskífù débẹ̀ yàrá pé sáàkù wọn ò rí mọ́sálásí bò débẹ̀ wọn ò rí mọ́sálásí wọn ò rí bò débẹ̀ lẹ́nu tí ọ̀run tí wọ́n máa wọ̀rẹ̀ wọ́n máa wọ̀rẹ̀ sámú so àmọ́ ìbá sọ pé sọ́lọ́ sọ́lọ́ ìbá sọ pé ẹ filẹ̀ òun tó ń rán àwọn ọ̀rọ̀ tó ń bá ti kiri òun tó máa ti bẹ́ẹ̀ kò sí nǹkan tó ti sọ̀rọ̀ yẹn láti máa yẹn ọ̀run gbígbẹ́ ìtọ̀ kò sọ̀tọ̀ kó sọ àyè yẹn di àyè tó ti mọ́ àbí kí wọ́n máa ṣe kí wọ́n fà tó ń kó bẹ́ẹ̀ ìrànwọ́ náà bàrà tó nínú so tí àwọn bá mọ̀ ọ̀tọ̀ lẹ́yìn tí àwọn bá mọ̀ àbí tí àwọn ládàá ṣe kékeré sọ̀rọ̀ dájọ́ rẹ̀ kọ́dá náà lẹ́kọ̀ọ́ tá a ṣe àwọn àbàrà tó nínú. pé ká tó sọ pé wọ́n gbà kí wọ́n tún fi rárá sí táìmù lókè títí báwọn kan ti kí. Níjẹ́ wà kí iná wájú sọ̀rọ̀ àtọ̀lù kò sófò kọ́mọ̀rà bí kò sófò ṣàmùsì àbí kí wọ́n níjẹ́ kọjá àsìkò ọ̀run. Níjẹ́ kọjá àsìkò ọ̀run pé kí wọ́n ti kí wọn tán àbí kọjá àsìkò tí ọ̀ràn yẹn wọlé. Lásìkò tí wọ́n fi tọ́. Wọ́n náà tọ́jú àwọn tó ń sọ pé bá irú àwọn àrùn yẹn. Ọ̀gá wa pàṣẹ so salatu kusufi kusufi shams wa kusufi alqamar àbí al-istisqa àbí kankan máa náà tó yẹ pé zawat al-asbab àwọn tí wọ́n sọ pé zawat al-asbab tó yẹ pé àwọn àwọn tó yẹ pé àwọn nawafil tí ọjọ́ yìí pé ó nídìí tí a fi ń yàn pé kó bá wá sásìkò tí Ànábì ní kámẹ́rà náà fìlà gan sallallahu alaihi wasallam rí pé àwọn ọ̀wọ́nu náàyò ọ̀wọ́nu àwọn nawafil tó Ànábì ní kámẹ́rà yàn láwọn àkókò kan torí pé ní àwọn yẹn gbọ́dọ̀ ní sábàbí sábàbí ló fà á ìdí kan lọ́fà táfìlẹ̀ yẹn tá a bá ti rí bí yẹn so wọ́n ní sẹ̀ríà fún ẹ̀ special bẹ́ẹ̀nu sẹ̀ríà pé àlè yẹn wọ́n àná àfin yẹn nítorí ibi tí ń bá lọ́ba ni pé ọ̀dà àti wọn sọ pé irun náfìlà yẹn lè kí lásìkò tán lásìkò tí yẹ pé lè kí náfìlà mi wọ́n sẹ́kùn omi ìdìtẹ̀ ntọ́fà tàbí kí sọ̀rọ̀ àtúrò kòsófù kí lọ́fà kòsófù shams òun wà kùn àbí báyẹ̀ pé tó yẹ ìdá òṣùpá náà ni òṣùpá ṣe kí ni òṣùpá wọ̀ kùn mo tẹ̀ pé tìtòṣùpá kìí ṣẹlẹ̀ ní àsìkò tí máa ń tọ́ tó tó ń títí àwọn máa ṣẹpá máa ń kí tí àwọn èèyàn máa ń kí bàtí ìyẹn bá ṣẹlẹ̀ àsìkò tí èèyàn lè yan náfìlà ni àtọ́lù pé alẹ́ náà lòṣùpá ìyọ̀ tẹ́lẹ̀ àṣán so ti ẹ̀hẹ́ ǹdọ́rùn so sóye so àwọn ẹgbẹ́ kò sí lórí àwọn tí wọ́n sọ pé ọ̀fà tó sára bìnrin náà ọ̀rọ̀ tó sára bìnrin báà láìfi tí wọ́n bá kí náírà àkókò yẹn kò lè kọ́ dí ọ̀yẹn kò lè tako àbí kò lè ṣe déédéé àsìkò tí wọ́n kí ìrìn jàmáà bó ti jẹ́ pé lọ́wọ́ àwọn tí wọ́n sọ pé ọ̀dà àti ràpùlàsílàbì àwọn anáfíìlì tó ní sábàbí àti èyí tó ní sábàbí tó bá ti bá sọ́rọ́ àsìkò tí ànábìnrin káwọn ẹ̀ náfìlà pé ìrìnlẹ̀ yẹn kankan bẹ́ẹ̀ ibi wọn tà hara wọn wá àsìkò tó yẹ pé náfìlà tọ́nà ni lórí mọ́dàbù wọn lórí mọ́dàbù wọn mẹ́rin pẹ̀lú ọ̀la àtàwọn mi so lórí mọ́dàbù wọn wọn wá àsìkò tó bá tọ́nà ni tí náfìlà tọ́ wọn ó sì kí lásìkò lásìkò bíi aago mẹ́sàn-án ìkẹ̀kọ́ náà fúlàtì tọ́ n kò jù sódà tí wọ́n bá kí sọ́dà tó gba sọ́dà tó eh, kò sófin ṣáàmùsì ń gbà yẹn wọ́n ti kí táyà tó kí táyà náà tó ṣe kí ni kó tó wọlé dáadáa pẹ̀lú ẹ̀hẹ́n so kò lè jáde kókò kan náà ṣùgbọ́n tó bá jẹ́ ẹjẹ́ pé àwọn ń lọ́ra àbí kan tó kí àbí nǹkan sọ àbí kan àbí kejì lọ́fà tó fi wá ṣe kí ni bẹ́ẹ̀ kò yẹ kí wọ́n jẹ́ kó jẹ́ àsìkò tí wọ́n kírun tán kí wọ́n kírun tán gbà wọ́n tí wọ́n bá kírun yẹn tán kí wọ́n wá kí kòsófì shams láti kòsófì shams àbí kòsófì kọ́márì ní tó dànù tó yẹ kí wọ́n ṣe nù. àmọ́ tó bá ṣe pé wọ́n máa ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi wá kì í tí àkókò ayé la fi wọ́n lẹ́kọ̀ọ́jú rẹ̀ àbí àkókò ọ̀run míì náà tí wọ́n kí ẹ sọ̀rọ̀ kan àbí tó fi wá wọlé. so wọn ò sì ní wọn ò lẹ́sẹ̀ pé wọ́n lọ́rùn lára wọ́n tọ́jọ́ pé wọ́n sì parẹ́ kí àsìkò òun yóò tó ṣe kí ni kó tó jáde àmọ́ tó bá jáde kódà o wọ́n lẹ́sẹ̀ so tọ́lọ́ ara yẹn wọ́n fi lọ́ra ara yẹn wọ́n fi ráre o so bó jẹ́ pé àkọ́kọ́ àsìkò ó ti bọ́ fún wa tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ìdáná tí wọ́n sì kírun lásìkò rẹ̀ náà so àsìkò náà lọ́jọ́ sí àwọn àbàdàn tó ní wọn. أنا على تماما أنا قد قال له ياسين قد قال له قال لي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب حقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا